Eh, eh, ẹ gbà mí ó mú mi nù kọ mi. Ee, eh, ara mi ẹ gbà ó máa ń mú mi nù kọ mi. Mo fara ti gi tí mo fẹ́ràn èso rẹ̀. Ìyàlẹ́nu ẹ̀jẹ̀ ń ṣàn lára mi gbogbo ara ló ní mi mo bojú ògiri ẹ̀kún ní ṣe o. Jésù ó ṣé o, ọba aláyọ̀ ó ṣé, afúnni máa sì régún, àkànmá ti kà lẹ́yìn abánimọ̀lẹ̀ má dání Jésù ó ṣé o ọba aláyọ̀ ó ṣé Jésù ó ṣé o ọba aláyọ̀ ó ṣé afúnni máṣìírí gún akọ̀wọ́n ti kọ̀ lẹ́yìn abánimúlẹ̀ má dání Jésù ó ṣé o ọba aláyọ̀ ó ṣé. Bíbélì wípé fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi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 Má ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Olórin kan wí pé láti January wá o, mò ń yin Olúwa. Láti January wá o, mò ń yin Olúwa. Ọ̀pọ̀ ẹlẹgbẹ́ mi dà, mo wá wọn mi ò rí wọn mọ́. Láti January wá o, mò ń yin Olúwa. Ohun tó kàn wá kàn báyìí ni ká máa fi ọpẹ́ fún Olúwa gbogbo ohun tó o ti fi àdúrà béèrè ọpẹ́ yóò yanjú rẹ̀ máa dúpẹ́ lè e tó kù year twenty twenty one ó kù bíi forty six days tí ó fi parí pátápátá máa gbé ọlọ́run ga jù máa yìn ín ọ̀pọ̀ ní àkàsọ̀kí ní ọdún yìí tí ò lè làájá ṣùgbọ́n ìwọ làájá ìkọkànlá ló tún parí lọ yìí lórúkọ Jésù mo wí nípa tiẹ̀ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ gbogbo àwọn ìyanu rẹ tó kù lọ́nà bó o bá ti ń dúpẹ́ kó máa rọ̀ bí òjò sáyé rẹ lórúkọ Jésù bó o bá ti ń yin Ọlọ́run tó mọ rírì rẹ lórúkọ Jésù ìyanu tó ju ọjọ́ orí rẹ lọ kó máa tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí pàápàá jùlọ ètò kù nínú ọdún yìí ayọ̀ rẹ yóò kún ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ wàá ojú rere wàá àánú gbà lórúkọ Jésù olùgbàlà ayọ̀ tó ti fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ yẹn yóò di ìlọ́po òní níbànújẹ́ òní ṣọ̀fọ̀ ọmọ òní ṣọ̀fọ̀ ọkọ ò ní rí bí lórúkọ Jésù Kristi ìjáde rẹ ìwọlé rẹ mo pe ogun ọ̀run láti mú di yí ọ ká búburú tí bọ́jọ́ yọ èyí tí bòrùn ràn ò pín nínú rẹ̀ yóò ṣeé ṣe fún ọ ohunkóhun tó bá dá ọwọ́ rẹ lé yóò yọrí sí rere ní bíbélì wípé èmi gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè lórí ilẹ̀ alààyè tó wà lórúkọ Jésù wàá rí rere wàá gbáre mú wàá ṣe rere rere gbogbo yóò rọ̀ ẹ́ lọ́rùn òní rákòbá òní mámùbọ òní rọ́rùn òní ríbi àgbádá ojú ọ̀run gbé wọ̀ ọ́ fún Ọlọ́run. Mo wí nínú àṣẹ agbára Ọlọ́run ní kùtùkùtù òwúrọ̀ yìí. Ọfà mọ́fàyọ̀ parí ọdún nínú ayé rẹ kó gbiná. Ọfà mọ́fìdùnnú parí ọdún kó gbiná. Ọfà ìsàn lára rẹ, ọfà àgbàná lára rẹ, ọfà àgbọ̀nrẹ̀ jábọ́ lórúkọ Jésù kó gbiná sọnù. Ògo ni fún Ọlọ́run wa. Ògo ni fún Ọlọ́run wa gbogbo ẹrù ayé tó lè wà nínú àgọ́ rẹ tó lè mú kó o mọ rí rere tó lè mú kó o mọ láàánú gbà tó lè mú kó o mọ fẹ̀rín parí ọdún yìí iná ọ̀rúnrún dànù gbogbo ṣé àbàmì tá a ṣe nípa tiẹ̀ tó lè bà ọ́ láyọ̀ jẹ́ agbára jíǹde bà jẹ́ ẹni tó ní ayé àti ọ̀run kó gbé ọ níjà kó jà fún ọ kó fọkàn rẹ balẹ̀ kó tù ọ lára gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ bọ́ á sí kó gbà lé ọ lọ́wọ́ gbogbo gbèsè tó jẹ́ kó bọ́ ìsan ó ti rí bẹ́ẹ̀ o ògo ni fún ọlọ́run jésù kristi olúwa àti olùgbàlà wa àmín bí ẹ ti ń palẹ̀ ọdún mọ́ ẹ ní palẹ̀ ikú mọ́ o bí o ti ń palẹ̀ ọdún mọ́ máa rántí wípé dídé jésù o ó súnmọ́ tòsí ẹ ní rí dààmú ẹ sì ní rí wàhálà àlàáfíà ni fún jésù olúwa wa ẹ̀dá ayé oró mi fò ṣìkà àròbímọ́ ní láyé ayé wọ́n lè mú mi kúrò lọ tani tani mo lè sì nílé o tani mo lè sì nílé o. ọmọráyé burú òye eh. ọmọráyé burú òye. ọmọ ráyé burú mo mọ̀ ọmọ buru burú òye ọmọ ráyé gbá lóore mi lọ síbi n kò rí ó ń kọrin sí mi n kò gbọ́ ó mà ṣe ọmọ ráyé burú ṣùgbọ́n bá a ti kòkòrò ara tugi ẹ̀fọ́ gidi gan àní bá a bá yọ ti kòkòrò àdájẹ wa tún gé ẹ̀fọ́ gidi gan. ẹ wo omi tó ń ṣe àlàbò lórí ẹja òun ló tún padà tó ṣe ẹja dìná ilẹ̀ tó tún fi irúgbìn rẹ̀ ń bọ́ aráyé ṣóun ló tún padà ń fi ènìyàn ṣojẹ́ ìrírí ayé ni mo sọ kò má síbi farati kò má síbi farati ó mú mi jẹ ìṣàn lójú mi ẹ dákun ẹ gbà mí ó máa ń ominú kọ mi. gbogbo ayé gbogbo ayé dẹ̀wù dẹ̀wù gbogbo ayé dẹ̀rù tani tani mo lè sinmi lé o.